a ṣẹ̀ṣẹ̀ jáde síta kan wa ibi ire ni yóò jáde sí láṣẹ Elédùmarè láwọlé sùn ni mo pe èyí pé ká tó sùn lálẹ́ òní tí í ṣọjọ́ kìíní nínú oṣù kẹfà ẹ jẹ́ á bára wa sọ̀rọ̀ àwọn kókó ọ̀rọ̀ pàtàkì kan àwọn ọ̀rọ̀ ọ̀hún ṣà ń jà bíi tàwídí bí gẹ́gẹ́ bí tàwídí ṣe máa ń jà nínú omi inú àmù bẹ́ẹ̀ làwọn ọ̀rọ̀ ọ̀hún ṣe ń jà nínú omi mo ṣe wá wò ó pé ká sáré gbéyẹ̀wò láwọlé sùn oníkálukú tó lọ fẹ̀gbẹ́ lélẹ̀ ẹ kú gbogbo àsìkò yòówù tí àwa lápá ọ̀dọ̀ yìí àmọ́ lápá ọ̀dọ̀ tí wá ń bì í àsìkò oorun ti tó ilẹ̀ ti ṣú ẹ kú bí gbogbo ìlú ṣe rí básìkò ṣe dà àpò bí gbogbo nǹkan ṣe rí yóò yẹ wá kò ní yẹ ẹ lẹ̀ ẹ sì kú ìfẹ́ wa lóòrèkóòrè kú àwọn ẹ kú ìfẹ́ tẹ́ ẹ fi hàn sí àwọn àtẹ̀jáde wa lọ́kàn òjọ̀ kan amọ̀yí gbogbo èyí tẹ̀ ń kó àríwí sí èyí tẹ̀ ń fìfẹ́ hàn èyí tẹ̀ ń tàn kálẹ̀ gbogbo yìí pátápátá la mọyì torí àwọn ìfẹ́ tẹ̀yìn fi hàn yìí gangan ló ń gún àwa ní kẹsẹ́ láti máa tẹ̀síwájú sí i ṣe mọ̀ pé mo máa ń sọ ní gbogbo ìgbà wípé bó ṣe bá ṣe tí òṣó ń jẹ ìjẹ asán lásán ni ò ṣeé ṣe a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin òǹjẹ́ tí ẹ ò jẹ́ kí iṣẹ́ òṣè tiwa kó já sásọ ní gbogbo ibi tí ẹ wà ẹ kú àsìkò náà ẹ̀yin tapá ọ̀dọ̀ wa ní àyè ẹ̀ka alẹ́ o. mi ò ní gbà wá lásìkò torí mo mọ̀ wípé ó ṣeé ṣe kí ohun ó ti wà Lójú wa àmọ́ olórí wa àyìnlá ọmọwúrà wọn ní bàbá sọ̀rọ̀ wọn ì gbọ́ ó túmọ̀ sí wípé ọjọ́ ti pẹ́ táyé ti kọ tí ikú àmọ́ yóò wù mí láàrin ìṣẹ́jú díẹ̀ wọ̀nba táwa fẹ́ sọ lálẹ́ yìí ká gbọ́ ká sì mú lò tèmi bẹ́ẹ̀bẹ̀ tí yín bẹ́ẹ̀bẹ̀ gbogbo wa náà ni ó sì jọ̀ṣẹ́ láǹfààní ẹ mọ́ gbàgbé pé ní oṣù tuntun la tún ṣẹ̀ṣẹ̀ wọ ni mo ṣe wò wípé àwọn tí ó yẹ ká kẹ́kọ̀ọ́ nínú ẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ oṣù tó kọjá ẹ jẹ́ gbéyẹ̀wò bá a ṣe wọnú oṣù yìí ká wá máa kíyèsí bá a ṣe ń tẹ̀síwájú nínú oṣù kẹfà yìí ire àfàwáwáwá ọlá àfàwáwáwá ọ̀rọ̀ àfàwáwáwá láṣẹ Elédùmarè. ẹgẹ́ ń bẹ̀rẹ̀ lórí ìpèdélé tí olórí wa ìlà ọmọ wúrà mẹ́nubà yìí kẹrú ọmọ rẹ lẹ́rú kí wọ́n fà ọmọ rẹ níwọ̀n fà. a lè gbàgbọ́ wípé kò sí ayé ẹrú mọ́ kò sí ayé ìwọ̀fà mọ́ àmọ́ bẹ́ẹ̀ oníkálukú nípele tá a wà ó ní ipò tá a wà ẹni ó wà nípele tí ń gba igba náírà gẹ́gẹ́ bí owó oṣù wọn fi yún ṣàpẹẹrẹ ni kó mọ̀ fira rẹ̀ wé tí ń gba àádọ́ta ẹni tí ń gba àádọ́ta náà rèé kọ́mọ̀ tó fi ra rẹ̀ wí ẹni tí ń gba ẹgbẹ̀rún kí oníkálukú ó mọ ìpele tó wà bí oníkálukú bá ti mọ ìpele tó wà tí ò sì ṣe kọjá ìpele tó wà o èyí tẹ èyí kàbùkù àmọ́ bí onígba náírà bá lóun fẹ́ mọ́ káńkó pẹ̀lẹ́lẹ́dẹ́gbẹ̀ta gbèsè ìtìjú ìjákulẹ̀ òní ó padà kẹ́yìn rẹ̀ èèyàn ní kókó alákọ̀ọ́kọ́ ẹ̀dí sọ́wọ́ òsì kẹ́ ẹ mọ̀ bá fi jẹun. kókó kejì tí mo fẹ́ kí a tún dì mú eléyìí ni inú ni mo pè ní. Ni kíyèsí wà rẹ pàápàá jùlọ àwa tí a jẹ́ òṣìṣẹ́ bí wọ́n bá rán ni níṣẹ́ ẹrú àwọn àgbàbọ̀ wọn ní bí wọ́n bá rán ni níṣẹ́ ẹrú èyí á mọ̀ ti tọmọ jẹ ṣé ẹ mọ̀ pé nínú oṣù tá a lò lọ yìí ní ogúnjọ́ oṣù karùn-ún yìí òṣìṣẹ́ ilé ìfowópamọ́ àwọn ilé ìfowópamọ́ abẹ́ní ìyẹn microfinance bank tó fẹ́ sí gbèsè tó bẹ̀rẹ̀ sí ní ti onígbèsè gbọ̀ngbọ̀n ó sì tì tì tì ẹbí eléyìí ń bọ́mọ lọ́wọ́ wọ́n wá padà dojú ọdẹ dojú ẹjọ́ wọ́n wá palẹ̀ lórí wọ́n ní káwọn ẹbí ẹni tí ó yẹ̀mí ẹ̀ bọ́ kí wọ́n sanwó seventy thousand ni wọ́n ló jẹ ẹ káwọn ó sanwó kó náà wá dẹ́mi padà bóyá mi ṣe é dá padà mọ́ ẹ mọ bí olú ẹbẹni tó gbà ò síṣẹ́ bá sọ fún ọ wípé mú lágídí ìwọ náà fi ọgbọ́n sí i wọ́n yan oníṣẹ́ ẹrú nù ìwọ jẹ̀bi ọmọ. ó jẹ bàbá Prince Abímbọ́lá Ọjọ́yẹ ẹ ṣe ohun ẹ kú àsìkò yìí ẹ kú bójú ọjọ́ ṣe rí èyí kú gbádùn tiyín àwa tá a wà ń bí àwa kú iṣẹ́ kọ́lọ́ ń ṣàánú wa kó má ṣe tiwa ń yà ẹ kú àsìkò yìí láṣẹ Elédùmarè ẹ kéré oko délé o ẹ̀yin ò ní bá wọn gbé sájò gbogbo ẹ̀yin èèyàn wa tẹ̀wà lókè òkú pátápátá ọ̀kánkánú yín ò ní gbé sájò ẹsẹ̀ ara yín gbogbo iṣẹ́ tẹ́ ẹ ṣe lóòrò ẹ̀ ní jẹ́ níbù ọwọ́ ara yín tẹ́ ẹ fi ṣiṣẹ́ yín báyìí náà lẹ́ẹ̀ fi kéré rẹ̀ láṣẹ Elédùmarè ẹ dákun ẹ̀yin olólùfẹ́ wa ṣe ti di kókó tí mo gbé yé tá à ń gbé yẹ̀wò ẹ ti di alákọ̀ọ́kọ́ mú ẹ ti di kejì mú alákọ̀ọ́kọ́ mo sọ fún wa pé kó ní kálukú ó mọ ìgbé kó mọ ìwọ̀n ara rẹ̀ wọ́n ní mọ̀wọ́n ara ẹni ìyègí àkàbùkù ẹlẹ́ẹ̀kejì kò ní kí a máa kíyèsí bí wọ́n bá rán ni níṣẹ́ ẹrú ẹ̀jẹ̀ àfitọ́mọ jẹ bẹ́ẹ̀ ni ó rán oúnṣẹ́ bá sọ fún ọ wípé ẹ dàbẹ̀rú ẹ bá bẹ̀jẹ́ ẹ ṣe yàmàyàmà ẹ ṣe ṣìbáṣìbo bó o bá dàrí ọ̀nà ru ọpọlọ rẹ bí wọ́n bá ní o ṣe ṣìbáṣìbo tí wọ́n náà ṣe ṣìbáṣìbo bí àtúbọ̀tán ṣìbáṣìbo bá dé orí rẹ ni ó padà bọ̀ sí. Si òṣìṣẹ́ ilé ìfowópamọ́ tí wọ́n ní ó lọ sí gbèsè kó gba owó wá ń tipátipá tóun náà débẹ̀ tó mú ìyá oníyà kìsẹ̀ lórúkọ òbí wọ́n ní eh, Mrs Vivian Omoke tóun náà mú ìyá oníyà tó mú ní tipátipá pé wọ́n ní kóun gbowó wá tipátipá tóun náà fẹ́ gbowó wá tipátipá tẹ̀mí bọ́mọ lọ́wọ́ ilé ìfowópamọ́ ti dáadáa wọ́n wá bẹ́ẹ̀ tí àbó fi nǹkan gbá lọ́wọ́ ni àbó ṣé ẹ mọ̀ wípé ńgbà wọn tó bá ṣe bí pí ó fi sùúrù ṣe ó ṣeé ṣe kí ó má gba ara ẹ̀ nínú irú ìjàmbá tó bá rẹ̀ hàn à níbi ìjàmbá o bí wọ́n bá rán wa níṣẹ́ ẹrú ẹ jẹ́ káwa náà mọ̀ ọ́n pé ká mọ̀ fi ra wa hàn gẹ́gẹ́ bí ọmọ pé àìṣẹ́rú yóò padà lẹ̀ ìgbàlè wọn lórí iṣẹ́ ṣe. Gómìnà ló kú kọjá sọ́mọ rẹ̀. Ẹ jẹ́ ń tún wá mú ẹ lẹ́ẹ̀kẹta. Ẹ mọ̀ pé mo ti ṣèlérí pé mi ò ní gbà wá lásìkò púpọ̀. Ẹlẹ́ẹ̀kẹta òbí àwọn àgbà ni wọ́n ní adájọ́ má ṣe. Asọ̀rọ̀ máyẹ̀ òòjọ́ tírú wọn bá sọnù ni wọ́n rí wọn mo sọ eléyìí ò mọ́ ọ̀rọ̀ ikú Timothy Adégòkè mo ti mẹ́nu bà rí àmọ́ tún wá sí mi lọ́kàn pé kí n tuntun sọ fún àǹfààní àwọn tí wọn ò bá tí ì darapọ̀ mọ́ wa lásìkò ìgbà tí a sọ̀hún tàbí àwọn tí wọ́n ṣe é ṣe kí wọ́n ti gbàgbé atọ́kùnrin àtobìnrin lọ̀rọ̀ yìí kàn bá a bá fẹ́ jáde bí a bá fẹ́ lọ nìkan mọ̀ ọ́n dágbére ẹ ká ní ó kéré tán ẹnìkan tá a lè finú tán tí ó mọ ibi tí a bá mì sí èyí ò ní òfin jẹ́ wípé ọlọ́run ò ní jẹ́ ká kó sí páńpẹ́ o yóò fi lè rọrùn fún aráalé láti mọ ibi téèyàn bá sọnù sí. nígbà tí Timothy Adégòkè wọlé ìtura Hilton ní ọrí twenty twenty one ọ̀hún tí ó bá ṣe wípé kò pé ìyàwó rẹ̀ kó ti ṣàlàyé bí mi ṣe jẹ́ fún un nígbà wọn padà wá débẹ̀ táwọn tó ní kò wọlé débẹ̀ kò débẹ̀ ibi ẹjọ́ òun bá parí sínú ìbá dànù bí ajá ni ṣùgbọ́n torí pé ó jẹ́ adájọ́ máṣẹ́ ó jẹ́ asọ̀rọ̀máyè ibi tó bá ti dágbére pé òun lọ ní máa lọ ihun tó bá sọ wípé òun fẹ́ ṣe ló máa ń ṣe òun ló jẹ́ káwọn ẹbí ẹ̀ náà ó lè dúró lórí wípé ibi tẹ́ ẹ̀ bá wà sílẹ̀ ẹ̀ wá sí ọmọ wa ìdí ìlówó ká àwọn tí mo ríra wọn gẹ́gẹ́ bíi baálé baálé amẹ̀tọ́ tó jẹ́ pé òun nìkan ló mọ ọgbọ́n tán òun tó ń bá tó ń bá ṣe nìkan ló dáa kò sẹ́ni tó gbọ́dọ̀ mọ̀ rí rẹ̀ ṣé ẹ mọ̀ wípé irú tó ṣẹlẹ̀ sí Timothy lọ́jọ́ sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ṣẹlẹ̀ sí tá a mọ̀ bí wọ́n sọlẹ̀ sí torí wípé wọn ò rí ẹni finú tán láti sọ ìrí wọn fún wọ́n gbàgbọ́ wípé àgbàlagbà làwọn ayé àtijọ́ láyé gbọ́mọgbọ́mọ àbí ayé dàbí ìsinyìí ayé gbágbàgbàgbà ni torí ẹ̀ náà ni àgbà náà ṣe gbọ́dọ̀ máa kó máa nà tán kó sì jẹ́ kí àwọn èèyàn ó mọ ibi tóun bá wà tí ó fi jẹ́ pé bí wọ́n bá gbọ́ e lápá abẹ̀ wọ́n ó rántí wípé àwọn ní mọ̀lẹ́bí kan ń bẹ àmọ́ bó o bá mọ́rílédùgbẹ̀ tó o dágbére ẹlẹ́yẹlé fáwọn ẹbí ẹ bá gbọ́ pé nǹkan ṣẹlẹ̀ ń dùgbẹ̀ wọn ò ní fọkàn sí páwọn léèyàn bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sì ti tipasẹ̀ báyìí tí wọ́n ti lọ òun àrèmabọ̀ táwọn ẹbí wọn sì wà lórí wàhálà títí di ìṣẹ́jú yìí tó jẹ́ pé àìmọye nǹkan làwọn wòlíì èké ti gbà lọ́wọ́ wọn àìmọye nǹkan làwọn babaláwo afífá jẹun ni wọ́n ti gbà lọ́wọ́ wọn tí wọ́n mọ ní bẹ́ńbì kan ìbẹ́ńbì kan mú kinní kan wá ìbẹ́ńbì kan mú kinní kan wá wọ́n káwọn ẹbí rẹ̀ wàhálà àní bí wọn ò ní bí lórí mi wọn ò ní bí lórí yìí ẹ̀jẹ̀ á máa nà tán báwọn kan bá tiẹ̀ wà tí o ò nígbàgbọ́ nínú wọn wá ẹni tó ní ìgbàgbọ́ nínú rẹ̀ tó lè máa sọ fún tí ó fi jẹ́ wípé ńgbà tí ó bá ìdíjọ́ méjìjọ́ mẹ́ta ẹni wọn ò lè dìde wípé ẹni báyìí tàn mí ibi tó lóun ó lọ ibẹ̀ ló lọ. ibi tí màá ti máa ṣẹnu ní dédé síbí lónìí rèé gẹ́gẹ́ bí mo ti ṣèlérí níbẹ̀rẹ̀ pé ó kàn wù mí pé ká bí àwọn kókó mẹ́ta wò ó lè ṣe yín láǹfààní ó lè ṣe mí láǹfààní bá a ṣe lọ nínú ìrìn àjò oṣù kẹfà yìí a ò ní ṣì mí o láṣẹ Elédùmarè ó ṣe lè wù kó le tó kò ní lè mọ mi pé kò ní lè mọ yín ṣe mọ̀ wípé nínú ìgbàgbọ́ báyìí ni mọ̀wíwó ti ń ṣẹ̀sọ́ ọlọ́run ọba òkè ó la ọ̀nà fún wa yóò sì mú oore tó kọjá òye àti èrò wa yóò gbé kò wá nínú oṣù kẹfà tá a wà yìí kí n tó wá mọ ọlọjẹ ń kí èèyàn wa pàtàkì ọgá wa di wọn torí àwọn yìí ṣàfojú kéwì ẹni tọmọdé tàgbà ni wọn kó mọ́ra wọn á sì bí wọn bá rí i pé èèyàn tiẹ̀ níṣòro ka àbò nílò nǹkan kan níbi tí agbára wọn bá dé wọn á máa fìfẹ́ hàn wọn á máa kó ni lọ́wọ́ ẹni tí mò ń sọ nípa rẹ̀ náà ni ọmọ àyànrán ọ̀mọ̀wé ọ̀mọ̀wé tuntun yẹ́rẹ́yẹ́rẹ́ báyìí ní ẹ̀ka ẹ̀kọ́ èdè Yorùbá nílẹ̀ Ìbàdàn ọ̀mọ̀wé Lukman Kyaribẹ èmi náà àti gbogbo wa nílé iṣẹ́ ìṣẹ̀dálẹ̀ abínibí wa a kí yín kú oríire ẹ kú àṣeyọrí ẹ kú àjàbọ́ láṣẹ Elédùmarè ọ̀tún ọ̀tún ọ̀tún ọ̀tún ọ̀tún ìgbéga ọ̀tun ìlọsíwájú ọ̀tun àṣeyọrí òní a máa kún ẹ wá níṣe lásán o ẹ ti ṣe ẹ padà ẹ jèrè rẹ̀ pẹ̀lú ìbàlẹ̀ ọkàn ni láṣẹ Elédùmarè. Bàbá mi ni ọmọ sí ní bàbá dé. ó ga ń pọ́ oorun ti tó sùn àbí àmọ́ tí ì sùn ni ẹ̀jẹ̀ rí èso òun. ìyá wa ọládìtì marufat ẹ ṣeun púpọ̀ o ẹ kú àtàárọ̀ ẹ ṣeun ẹ kú ìfẹ́ wa ẹ má wàá dákun ẹ mú gbàgbé ẹ dákun oore pàtàkì tí ẹ lè ṣe fún wa ni kí ẹ bá wa tàn kálẹ̀ káwọn tí wọn ò tí ì mọ̀ nípa ètò ìṣẹ̀dálẹ̀ àbínibí wa káwọn náà ò lè mọ̀ bẹ́ ẹ ṣe wá ń darapọ̀ mọ́ wa lójú òpó Facebook tẹ́tí láǹfààní láti wò míì náà ni mò ń rọ̀ yín ẹ̀bẹ̀ ni mo bẹ̀ mi ò ṣakọ mi ò paṣẹ ni mo tún rọ̀ yín pé kẹ́ ẹ tó darapọ̀ mọ́ wa lójú òpó YouTube ìṣẹ̀dálẹ̀ àbínibí wa náà là ń jẹ́ ń bẹ̀. fìyìn fọlúwa ọmọkùnmi ẹ ṣeun sà ẹ ṣeun ẹ kú ìfẹ́ wa láṣẹ elédùnmarè ọjọ́ tí ọ̀pá náà fẹ́ ti wa ò rọ̀ o ìfẹ́ iná ìfẹ́ wa máa jò lọ níbi ibi ibi lágbára ọlọ́run ìpàdé mi àti yín tún di ní ọjọ́ míì ọjọ́ ire lórí àkọ́tún ètò wa ètò yìí ìṣẹ̀dálẹ̀ àbínibí wa títí di ìgbà tí àwọn àwọn àpàdé mi á máa sọ pé mi ò ní bá wọn lọ ìlú ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi olúwàbùkọ́lá mi ò ní bá wọn lọ ìlọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé odò èmi ni màá lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbi gbogbo tẹ́ ẹ ti láǹfààní láti máa darapọ̀ mọ́ wa náà ni màá tún bá pàdé tó bá di ní ọjọ́ mi ọjọ́ ire ire báyìí lójú owó rí ògédé ire lójú gbogbo wa ò máa rí lágbára olódùmarè olúwàbùkọ́lá adélékè adégbọlá ń dágbére fún yín pé ká fi ire ayọ̀ ìbàlẹ̀ ọkàn ìdùnnú àtọ̀pọ̀lọpọ̀ ìbùkún ká fi pàdé tó bá di ní ọjọ́ míì ọjọ́ ire ká sùn o ká jí pẹ̀lú àlàáfíà.